هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أنا كفر الله الله أتويكياتي fún محمد muhammad سبحانه وتعالى subhanahu النبي ta'ala àwọn ìyàwó rẹ̀ àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó ń gbìyànjú láti tọ orípa rẹ̀ títí di ọjọ́ gbìndàlkìyàmá akíwá pẹ̀lú kíkí tí ọlá pẹ̀lú gbólóhùn eléyìí tí àwọn ọmọ tí wọ́n máa fi kíra wọn ọ̀hún ni assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ní àsìkò tí a wà yìí àsìkò kan ní ẹlẹ́yìí tí a ti rí ẹ̀sìn ṣe ó rọrùn bákan náà àsìkò tá a tún wà yìí náà àti rí ẹ̀sìn ṣe ó méjèèjì náà ló rọrùn ṣùgbọ́n ó wá kù sọ́wọ́ kó wá báwo ni ó ṣe ṣe ẹ̀sìn ni ò ní ṣe ṣe ẹ̀sìn nítorí pé abdullahi masoud rọ́dí aláwọ̀ àìhù ó ti sọ fún wa nípa àgbà tí a wà yìí pé fìtínà yóò padà gbalẹ̀ eléyìí tó yẹ pé àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà ní ó tún gbójú bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ sì ni àwọn tí wọ́n jẹ́ ọmọdé ó di àgbàlagbà nítorí fìtínà yìí aláwọ̀ masu'ud wàdí aláhànhù ó ní débi pé àwọn èèyàn ní wọ́n mú súnnà ó mú ní bídá ó wà rí bídá gẹ́gẹ́ bí kíkún náà ni àsìkò náà ni àsìkò tí a wà yìí àsìkò yìí kullun yadda'i mahabbata rasulillahi sallallahu alayhi wa sallam àsìkò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń pè pé àpèmọ́ra pé àwọn nífẹ̀ẹ́ ànábì sallallahu alayhi wa sallam tí ẹ bá rí ṣíà tó ń fi ìdà ìyá rẹ̀ ní ọjọ́ aṣíwá àbí tó ń tẹ̀sẹ̀ bọ́ná àbí tó ń banújẹ́ tó ń ṣe rẹ̀ ní ṣùtá a sọ pé ìbànújẹ́ ló gbóhùn ṣe bẹ́ẹ̀ látàrí pé wọ́n pa ìkan nínú àwọn ọmọ ọmọ ànábì sọ́lọ́lọ́hùn aláìwọ̀sálám látàrí ìfẹ́ tó ń sì ní sí alìbẹ̀ìtì rasulillahi sallallahu alayhi wa sallam ìfẹ́ tó ní sí àwọn ará alẹ́ ànábì ó tó kó ń banújẹ́ látàrí pé pa ìkan nínú ọmọ rẹ̀ tí a bá rí àwọn ní súfí àwọn náà ń sọ fún wa pé àwọn nífẹ̀ẹ́ ànábì nítorí náà làwọn ṣe ń ṣe nǹkan táwọn ẹwà rí lọ́dọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn eléyìí tí wọ́n máa ń ṣe fún ànábì sọ́lọ́lọ́hùn ààrẹ ìwọ̀sálám eléyìí tí wọ́n fi ń pe àpèmọ́ra pé àwọn nífẹ̀ẹ́ ànábì bẹ́ẹ̀ sì ni ìjẹ́fẹ́ ànábì lélẹ̀ ìlóòtọ́ wọ́n taṣọ funfun sílẹ̀ wọ́n máa pariwo pẹ̀lú mike wọ́n máa dìsọ́pọ̀ àwọn ará àdúgbò lórí pé àwọn ti náà àwọn ti ní sí ànábì tàbá rí àwọn alásàlátù náà àwọn ló kójọ níjọ sunday àbíjọ thursday láàárọ̀ wọ́n ní kílẹ̀ ń ṣe wọ́n á sọ pé a ń ṣe àsàlátù fún ànábì ní sallallahu alayhi wa nítorí pé a nífẹ̀ẹ́ ànábì àsìkò tá a wà yìí láti ìgbà tí oṣù tí a wà yìí tí ó ti pé méjìlá ọ̀hún náà ni a ti rí àwọn ìkójọ ìkójọ lọ́kùnjọ̀kan débi pé ìjọba àlúgan wọ́n tún ní ká jókòó lé ń náà nítorí pé kí ni nítorí pé àwọn èèyàn kan kí a pè mọ́ra pé àwọn nífẹ̀ẹ́ ànábì nítorí náà ọjọ́ tá a bí ànábì ní sọ́lọ́lọ́hùn àríyí ọjọ́ kan ní tá a gbọ́dọ̀ yà sọ́tọ̀ tá a máa fi dunú tá a máa fi yọ̀ nítorí pé a ànábì eléyìí náà ṣe ìfẹ́ ànábì ní lóòótọ́ àwọn kan bẹ nínú àwọn èèyàn wọ́n fi wọn sílẹ̀ wọ́n fi wọn sílẹ̀ wọ́n fi àwọn nǹkan tí ó jójú ṣe wọn sílẹ̀ òun jáde wọ́n sọ pé iṣẹ́ tí ànábi sọ́lọ́lọ́hùn àlẹ́yìn wọ́sánlám gbé wá òun làwọn ń ṣe látàrí ìfẹ́ táwọn sí ní sànábì òun náà ló mú àwọn jáde láti fi àwọn ojúṣe ìsílẹ̀ oníkálùkù náà ló ń pèpè pé òun nífẹ̀ẹ́ ànábì ṣùgbọ́n lórí ìjókòó wa yìí bọ́lọ̀un bá ṣe ní kí ààyè gbà wa mọ́ a ma sọ fún wa ọ̀nà owó lálẹ́gbẹ̀ nífẹ̀ẹ́ ànábì sọ́lọ̀lọ́hu aláyí wasálàm gẹ́gẹ́ bí ànábì fún ara rẹ̀ bó ṣe sọ àti bí àwọn tí wọ́n jẹ́ àrólé ànábì sọ́lọ̀lọ́hu aláyí wasálàm báwọn náà ṣe nífẹ̀ẹ́ ànábì àwa fi jọ pẹ̀lú àwa lásìkò tá a wà yìí ǹjẹ́ a nífẹ̀ẹ́ ànábì lóòótọ́ àbí eré ọ̀fàlà ń ṣe. àkọ́kọ́ náà nǹkan tí a ń pè ní almahabba ìfẹ́ nítorí pé táà sọ̀rọ̀ nípa ìfẹ́ nìyí gẹ́gẹ́ bí àgbọ́yé islam ó ṣeé ṣe nǹkan tẹ́lò ní pè nífẹ́ ó lè má jẹun nífẹ́ gẹ́gẹ́ bí islam bí ó ṣe gbé kalẹ̀ àwọn olùmọ̀ ó ń sọ pé ìfẹ́ òun náà ni mélòó kalbi ìlàmá tàbáhù ìlàmá tòṣìbò àwọn ìlàmọ́ tọ̀gbọ̀ wọ́n sọ pé nǹkan tá ń pè ní mọ̀hábà nínú èdè òun náà ní kíni tààlùkùlùkùlù wà mẹ́lùhà ìlà máa tọ̀gbọ̀hù wà tẹ̀sàtìnù òun náà ní sísokò ẹ̀mí àti fífì ẹ̀mí síbi nǹkan tí ó yọnu sí si tó sì wo pé kíní yá kíní dáadáa ni èèyàn ni nǹkan tí a ń pè fẹ́ tí a ń pè ní ìfẹ́ nínú èdè láwùbáwá ṣùgbọ́n tí a bá wo ọ̀rọ̀ tí àwọn àfáà sọ tààrífàtù ó pọ̀ lọ́dọ̀ àwọn àfáà ṣùgbọ́n ká mú kan eléyìí tí àwọn ọgib tí àwọn sọ láti lè fi júwe fún wa nǹkan tí a ń pè ní almuhabba wọ́n ní òun náà ni mẹ́lù náfsí ìlàmá tàwáhù wàtàzónùhù fẹ́yọ òun náà ni kí ẹ̀mí fi lọ síbi nǹkan tó ṣe pé ó rí pé kìíní yìí nǹkan tí ó dá ní nǹkan tó lè pé ah, kìíní dá ó sì pé ó dá kí ẹ̀mí wá fi sí ibẹ̀ ní wọ́n ní kan tí a ń pè ní almuhabba nìyẹn lápèjúwe kí ọ̀rọ̀ aṣọ kan tó gbé ah, aṣọ yìí máa dáa kẹ́mi ẹ̀ wá mu kó fẹ́ rà á kó fẹ́ wọ̀ nǹkan tí a ń pè ní muhabba nìyẹn ìfẹ́ sì ní ọ̀nà méjì ló máa ń gbà wá nígbà míì ìfẹ́ yóò jẹ́ ìfẹ́ àdámọ́ tọ́wábọ̀ pé kí ló dé tá a fi nífẹ̀ẹ́ kínní àásọ ìpé à ọlọ́run bá subhanahu wa ta'ala ó dá wa ni àpèjúwe yẹn òun náà ni kínní ìfẹ́ owó ìfẹ́ owó ni gbogbo ẹ̀dá ló nífẹ́ owó tẹ́nìkan bá sọ pé àìní ò nífẹ́ owó ìrọlùpa ọlọ́run sọ pé وإنه لحب الخير لشديد أوني إفارة تونسي دادا أو المفسرون أو تون قرآن وطيب الخير ما المال دكيا a ìfẹ́ tọ́mọ ẹ̀dẹ́ ìyẹn ní sí dúkìá tó ní sówó ní ìfẹ́ tó lágbára ní ìfẹ́ àdámọ̀ ní ìfẹ́ kan sì ń bẹ tó yẹ pé kìí ṣe àdámọ́ ṣùgbọ́n oníkálùkù wa la máa ní ìfẹ́ yẹn wọ́n ní yẹn náà ọkùn sí ọ̀nà bí mẹ́rin ìfẹ́ kan bẹ tó yẹ pé mahabbatu ṣahawa wọlẹ́zà ìfẹ́ tí a dùn òun nìyẹn gẹ́gẹ́ bí ìfẹ́ ta máa ní sí obìnrin ìfẹ́ الدنيا gẹ́gẹ́ ọlọ́wọ́ bá سبحانه وتعالى tààlá ṣe زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والأرض الله سبحانه وتعالى أن يعشي شوق وعوية ìnífẹ́ adùn sí obìnrin wàlbàní nàtàwọn ọmọ àti èyí tó pọ̀ nínú gold àti silver ìyẹn ni pé owó tó pọ̀ ní tó ti gold ni àti tó jẹ́ silver well and arm àti àwọn ẹran ọ̀sìn wal af àti nǹkan kó ọlọ́run bá subhanahu wa ta'ala níbi yìí ó ń ṣe àlàyé fún wa àwọn nǹkan tí a ṣe lọ́ṣọ̀ọ́ fún ọmọ ẹ̀dẹ́ èèyàn kó nífẹ̀ẹ́ ṣùgbọ́n ìfẹ́ tí obìnrin ní a mahabbatu shahwa ni ìfẹ́ tí a dùn ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìfẹ́ tí oúnjẹ náà mahabbatu shahwa náà ni gbogbo ìfẹ́ yìí náà lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ló ṣe ìtọ́ka sí nínú quran ọlọ́run ni wọ́n yóò tọ̀ inú náà tọ́ àmà aláhùbìhì miskinan wa yatiman wa asiwa ọlọ́run ni àwọn tá à ń sọ tá a sọ pé ní dáadáa ni wọ́n olùpáyà ọlọ́run ọba ni wọ́n àwọn tí wọ́n jẹ́ aláìní wọ́n tí ìmọ̀n àtàwọn tí wọ́n jọmọ́ orúkan wá sí rọ àti àwọn tí wọ́n jẹ́ àtàwọn tí wọ́n kó lẹ́rú bákan náà èyí ó máa ní ìfẹ́ sí nǹkan lè nílmọ́nfà nítorí àǹfààní kan tí wọ́n fẹ́ rí lára nǹkan yẹn nítorí pé nígbà míì ní ẹlòmíì lè máa bẹ tó yẹ pé gbogbo nǹkan tó tíyàn ń fi nífẹ̀ẹ́ èèyàn èèyàn ò rí lára ẹ̀ nínú àwọn nǹkan tó wọ̀n ṣùgbọ́n tíyàn bá rántí àǹfààní kankan tó ń bẹ lára ẹ̀ bóyá nítorí pé olówó lọ́wọ́ bóyá nítorí pé ẹni ó mọṣẹ́ ṣe látàrí àǹfààní ta lè rí lára ẹ̀yẹ àmà nífẹ̀ẹ́ àtàwọn nǹkan mí náà ìfẹ́ kan náà nìyẹn ìfẹ́ mi ìsílẹ̀ wà tó yẹ pé yóò kó méjèèjì sínú ìfẹ́ tí a dùn àti ìfẹ́ ti àǹfààní kóníkálùkù wa náà ta ma gbé sí látàrí àwọn nǹkan tó yẹ pé ta bá wo pé kíní yìí gan pàápàá kí ló dé tí mo fi nífẹ̀ẹ́ rẹ̀ a rí pé kò sí kankan ju pé àǹfààní ta fẹ́ rí lára rẹ̀ òun náà la nífẹ̀ẹ́ náà ìfẹ́ kan sí ń bẹ tó yẹ pé ìfẹ́ ìlọ́lá tí kìíní yẹn ní ni ìyẹn ni àpèjúwe irú yẹn òun náà ni ìfẹ́ eléyìí tí a máa ń ní sí àwọn tí wọ́n bá jẹ́ onímímọ̀ látàrí ipò wọn nínú àwùjọ àti wájú ọlọ́run àwọn ìfẹ́ ni eléyìí tí ọmọ ẹ̀dínyàn yóò ma ní ṣùgbọ́n tí a bá ń sọ nípa mahabbatu rasul ìnífẹ́ ti annabi sallallahu alayhi wa sallam irúfẹ́wu ló yẹ kí a ní sí annabi sallallahu alayhi wa àti pé kí ni àgbọ́yé eléyìí tí ó ń bẹ́ẹ̀ lára ìnífẹ́ ànábì sọ́lọ́lọ́hù aláyí wàsálàm ọ̀sọ̀ pé ìnífẹ́ ànábì ní òun náà ni ohun naa ni melu qalbi muslim ilá rasulillahi sọ́lọ́lọ́hù aláyí wàsálàm mẹ́lán yẹ́tẹ̀jẹ́lá fíhì ìsáàrùhù sọ́lọ́lọ́hù aláyí wàsálàm على كل محبوب من نفس وولد والناس أجمعين wọ́n ní tí a bá ń sọ nípa pé ká nífẹ̀ẹ́ ànábì ká nífẹ̀ẹ́ ànábì ìtumọ̀ rẹ̀ òun náà ni kó yẹ pé ọkàn mùsùlùmí yóò fi lọ sí ọ̀dọ̀ ànábì sọlọ́lọ́hùn aláyí wasalam ní fífi eléyìí tó di pé yóò fi máa gbọ́lá fún ìfẹ́ ànábì ní lórí gbogbo nǹkan tí ó lè nífẹ̀ẹ́ láyé bóyá ìfẹ́ tó ní sára nǹkan kan nítorí àdùn ni àbí ìfẹ́ nǹkan àbí nǹkan tó nífẹ̀ẹ́ sí látàrí àǹfààní àti gbogbo nǹkan tá a lè nífẹ̀ẹ́ sí kó yẹ pé a gbé ọlá fún ìfẹ́ ànábì sọlọ́lọ́hùn ààrẹ ìwọ̀sánlám ju ìfẹ́ àwọn nǹkan wọ̀nyẹn lọ kódà ju ìfẹ́ ara wa gan lọ àti ọmọ wa àti àwọn òbí wa àti gbogbo èèyàn pátápátá ìyẹn ni nǹkan tí a ń pè ní mahabbatu rasul ìfẹ́ ànábi sọlọ́lọ́hu ààrẹ yọ̀sẹ́lẹ̀ kóníkàlùkù wa náà ka wa wò báwo ni fẹ́ ànábi sọlọ́lọ́hu ààrẹ yọ̀sẹ́lẹ̀ báwo ló ṣe rí ní wa ṣé a nífẹ̀ẹ́ owó ju ànábi lọ. àbá nífẹ̀ẹ́ àwọn ọmọ wa àwọn ìyàwó wa àbí àwọn nǹkan míì náà táàrí àǹfààní bẹ̀ tí a nífẹ̀ẹ́ rẹ̀ ju ànábì lọ nítorí pé ẹni tó bá ń pe àpèmọ́ra pé òun nífẹ̀ẹ́ ànábì sọlọ́lọ́hùn àlẹ́yìn ọ̀sẹ́lá nǹkan tí àwọn olùmọ̀ tí wọ́n sọ yìí ó ń láti máa bẹ lórí ẹ̀mí ẹ̀ kó yẹ pé gbogbo ìfẹ́ nǹkan ni yóò máa bẹ́ lábẹ́ ìfẹ́ ànábì ní sọ́lọ́lọ́hùn ààrẹ ìwọ̀sọ́làm nítorí pé àjọṣepọ̀ ń bẹ láàrin ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ ànábì sọ́lọ́lọ́hùn ààrẹ ìwọ̀sọ́làm àjọṣepọ̀ wo ló ń bẹ níbẹ̀ ọlọ́run bá sọ fún wa nu súwátú al-an'am àbí àwọn oníwà anábì sọ́lọ́lọ́hù àríyí wasallam ma sọ fún ọba ìpé kúl in kuntum tuhibbuna allaha fattabi'uni yuhibbukumullah ọlọ́run ní kíra anábì kó ma sọ fún ọba ìpé tó bá yẹ pé wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run ọba ní tòótọ́ fattabi'uni ẹ̀yà tẹ̀lé ní anábì sọ́lọ́lọ́hù àríyí wasallam yuhibbukumullah ọlọ́wọ́ ọba yóò nífẹ̀ẹ́ yìí ó túnmọ̀ sí pé lára ìfẹ́ ọlọ́run òun náà ni ìfẹ́ ànábì sọ́lọ́lọ́hùn àrẹ́yìn wọ̀sẹ́lẹ̀mù wà ẹni bá sọ pé òun nífẹ́ ọlọ́run ó gbọ́dọ̀ nífẹ́ ànábì nítorí pé ìfẹ́ ànábì ní lára ìfẹ́ ọlọ́run òun ló fa islam ابن تيمية رحمه الله تعالى وصيك ليس للخلق محبة أعظم ولا أتم من محبة المؤمنين لربهم وليس في الوجود ما يستحق أن يحب لذاته من كل وجه إلا الله تعالى ibn taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní kò máa bẹ fún ẹ̀dá ìfẹ́ kan eléyìí tí ó tóbi tó ti pé ju ìfẹ́ eléyìí tí àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n máa ní sí olúwa wọn lọ nítorí pé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ń ó máa ròyìn àwọn olùgbàgbọ́ òdodo oni wa mina nasi man yattakhidhu min dunillahi andada yuhibbunahum ka hubbillah walladhina amanu ashaddu hubban lillah ọlọ́run ní àwọn kan mẹ́ tó jẹ pé wọ́n mú kan ní ìlú ogun lẹ́yìn ọlọ́run wọ́n nífẹ̀ẹ́ wọn irúfẹ́ eléyìí tí ó yẹ kí ẹ̀dá ní sọ́lọ́run ọba rẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ olùgbàgbó òdodo ni aṣáàdù ṣùgbàlélà wọ́n ní fi ọlọ́wọ́ ọba gan irúfẹ́ yìí oní ibùn tẹ́ni àwọn ìmọ̀lọ́wù tààlá tí ó sọ ó ní wà lẹ́yìn sàfihànwójú di máa ṣàṣíkò ayò hábàlì láti yìí ní kúlù wájú ìlàlélà kò sí nínú àwọn èèyàn tí ń bẹ ní àbí nínú nǹkan tí ń bẹ nǹkan kan téèyàn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ sí tó lẹ́tọ̀ ka nífẹ̀ẹ́ sí lóhun gangan ní gbogbo ojú ọ̀nà àfi ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala وكل ما يحب سواه فمحبته تبع لحبه gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run irú ìfẹ́ tí ní yóò máa tẹ̀lé ìfẹ́ tí ọlọ́run ọba ni ìyẹn ni pé gbogbo òfẹ́ tá a bá ní sí nǹkan kan àbí sẹ́nìkan ó gbọ́dọ̀ máa tẹ̀lé ti ọlọ́wọ́ ọba ni nítorí pé fa iná rasul aléyìí sọ́láàtù wasalam iná ma yuhabu lè ajílélà nítorí pé anábì sọ́lọ́lọ́hù aléyìí wasalam a nífẹ̀ẹ́ rẹ̀ ní títorí ìtọ́lọ́hù ni wọ́yọ̀tọ́ lè ajílélà a ó sì máa tẹ̀láṣẹ rẹ̀ náà ní títorí ìtọ́lọ́hù wáyé tábà lè ajílélá a máa gbọ́rọ̀ sí lẹ́nu a máa tẹ̀láṣẹ rẹ̀ ní títorí ti ọlọ́run ọba ni ó túnmọ̀ sí pé ìfẹ́ ànábì sọ́lọ́lọ́hùn aláyé tí àsọ si olùgbàgbó òdodo gbọ́dọ̀ ní lára ìfẹ́ ti ọlọ́run ọba ni subhanahu wa ta'ala látàrí ẹ̀ ní a rí pé ọ̀pọ̀lọpọ̀ náà ni ọlọ́run ọba ti pè síbi pé a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ànábì nítorí náà tẹ́nìkan bá ń ṣe mọ́lúdì tẹ́nìkan ò ṣe àbí tí àfá kan dé àwùjọ tá a wà yìí lápẹjúwe tó sọ pé sọ́lúwárá ànábì ń tẹ̀lù sọ́lúwárá ànábì ń tẹ̀lù ẹni fẹ́ ànábì ni rárá èèyàn kọ́ ni ìfẹ́ ànábì ẹni tí ó bá ń fi èsì àsàlátù fún ànábì tó fi ń ṣe ẹ̀yẹ ní tí gbọ́ mi tí gbọ́ táwọn èèyàn wá dáhùn èèyàn ò túmọ̀ sí pé onítọ̀hún kì í ṣẹni tí ò nífẹ̀ẹ́ ànábì ṣùgbọ́n ìfẹ́ ànábì ní dandan ni mùsùlùmí kan kò gbọ́dọ̀ má nífẹ̀ẹ́ òjíṣẹ́ ọlọ́run sọlọ́lọ́hùn àárín ìwọ̀sẹ́lẹ̀m mùsùlùmí tí ò bá nífẹ̀ẹ́ ànábì ó ti takoko àì nítorí pé ọlọ́run bá sọ bìhánà owó وتفواكي كل إن كان آباؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون فسادها ومساكن تغضونها أحب إليكم من الله ورسوله وجئاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره wọ́lọ́wù láyá bí kọ́wùmọ̀ ìfàsìkè ọlọ́ni rà náà máa sọ fún wọn tó tó bá jẹ́ kí àwọn bàbá wọn àwọn ọmọ ìyá wọn àwọn ìyàwó wọn àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí wọn àti àwọn dúkìá tí wọ́n kójọ àti owó eléyìí tí wọ́n páyà èrè rẹ̀ pékéré má bọ́ mọ́ wọn lọ́wọ́ àti àwọn ilé tó jẹ́ ibùgbé tí wọ́n ń gbé tí wọ́n yọ́nú sí ìyẹn ni wọ́n nífẹ̀ẹ́ sí ju ọlọ́wọ́n ọba àti òjíṣẹ́ rẹ̀ lọ àti ìjagun sójú ọ̀nà tiẹ̀ a tí wọ́n máa retí nígbàtí àṣẹ ọlọ́wọ́n ọba yóò wá tó ipi ọlọ́wọ́n ọba sọ̀tàn wọ̀ tààlà kò ní fi ọ̀nà mọ́ àwọn tí wọ́n bá jẹ́ kòkè àwọn olùjáde kó níbi ìtẹ̀lé tọ́lọ̀ àìpé níbi áyà yìí ọlọ́wọ́ bá ní àhábà iléikùn minallọ́hí wà rọ̀súlìhì pé àwọn nǹkan tá a kà sílẹ̀ yìí nínú àwọn nǹkan tọ́mẹ̀dé èèyàn máa ń nífẹ̀ẹ́ sí yálà ìfẹ́ ti àdámọ́ ni àbí ìfẹ́ eléyìí tí kì ṣe àdámọ́ tó wájú àwọn kan ilẹ̀ nífẹ̀ẹ́ sí ju ọlọ́wọ́n àti òjíṣẹ́ rẹ̀ lọ ó túmọ̀ sí pé ìfẹ́ ọlọ́run àti tòjíṣẹ́ rẹ̀ ní ó gbọ́dọ̀ múmú lẹ́mi wa ju ìfẹ́ àwọn nǹkan wọ̀nyí lọ nítorí ẹ̀ lọ́lọ́wọ́ bá tó owó ọ̀tàálá ló fi pa méjèèjì pọ̀ nínú ara yìí nígbàtọ́lọ́wọ́ bá tó sáàrà owó ọ̀tàálá tí ó tún máa sọ láàyè bòmí láti máa júwe fún wa tí muhammad sallallahu alayhi wa sallam ẹni tí a nífẹ̀ẹ́ ni ó ní aula bilmu'minina min anfusihim ó ní ànábì sallallahu alayhi wa sallam ó lẹ́tọ̀ọ́ sí àwọn olùgbàgbọ́ òdodo ju ara wọn gan lọ nígbà tí a bá sọ wípé ànábì sallallahu alayhi wa sallam ó lẹ́tọ̀ọ́ síra rẹ̀ jùwọ́ tó ní ara gan lọ ó túmọ̀ sí pé ẹ̀mí rẹ̀ nìyí o lè fílẹ̀ nítorí ànábì dúkìá rẹ̀ ní o lè fílẹ̀ nítorí ànábì ọmọ rẹ̀ ní gbogbo nǹkan tó bá kójọ láyé o lè fílẹ̀ nítorí ànábì nítorí pé ànábì ní ó lẹ́tọ̀ sí wọ ìwọ tó ní ẹ̀mí rẹ̀ jù gangan lọ sọ̀tánàlá eléyìí fi wa yíwa pé ìfẹ́ ànábì lẹ́mìí olùgbàgbọ́ òdodo nǹkan tó gbọ́dọ̀ tóbi ni. na anabi náà sallallahu alayhi wa sallam nínú ẹgbà wá eléyìí tó ń bẹ nínú bukhari òjíṣẹ́ ọlọ́run náà túkò áàlì fún àwọn sọ̀hábà ó sì tù fún àwa náà ta gbọ́ nǹkan tí kò áàlì ń sọ ni kò áàlì ti yanjú rẹ̀ fún ẹni tí ó bá aka pẹ̀lú àwọn méjì sílẹ̀ yìí àti àwọn aya mi ṣùgbọ́n anábì otu alayhi wa sallam ó tún fẹ́ ká gbọ́yí dáadáa òun náà sọ oníláyù mínú àhàdùkún hàtà àkúnnà àhàbà iléyìí min wàlídìhì wà wàládìhì wà náà sí ajma'in ó ní ìgbàgbọ́ yóò ti pè eti ẹ̀jẹ̀ tí ìdòlùgbàgbọ́ òdòdó ní ìgbàgbọ́ tó péye tí ó fi jẹ́ pé èmi lẹ́ nífẹ̀ẹ́ sí jù lọ tẹ́ nífẹ̀ẹ́ mi ju bàbá yín lọ tẹ́ nífẹ̀ẹ́ mi ju ọmọ yín lọ tẹ́ nífẹ̀ẹ́ mi ju gbogbo àwọn èèyàn lọ eléyìí ó yẹ wa pé bàbá rẹ ní bó ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó tó bá béèrè nǹkan kan lọ́wọ́ rẹ eléyìí tó tako nǹkan tí ọlọ́run bá fi wọ́n ànábì sọ́lọ́lọ́hù ààrẹ ìwọ̀sẹ́làm èèwọ̀ ní kó fún tó bá yẹ pé onífẹ́ ànábì sọ́lọ́lọ́hù ẹbí gbogbo àwọn èèyàn tí wọ́n pe àpèmọ́ra ìnífẹ́ ànábì ni bẹ́ẹ̀ lórí rẹ tó bá ń fún nǹkan kan eléyìí tí ó nǹkan tí èèwọ̀ ní kó fún gẹ́gẹ́ náà lọmọ rẹ̀ náà àti gbogbo ẹ̀dá pátápátá ìtúmọ̀ pé a nífẹ́ ànábì nìyẹ̀wò ìyẹn ni pé tí ìfẹ́ nkankan tó bá ti tako ti ànábì ni a gbé ìfẹ́ nkan yẹn jù sílẹ̀ ní títorí ti ànábì nítorí náà gbogbo àwọn tí wọ́n mú mọ́lúdì lọ́dún tí wọ́n máa ṣe àbáwọn tí wọ́n ń ṣe àsàlátù sunday sunday àti thursday thursday àbáwọn tí wọ́n ń ṣe súfí àwọn tí wọ́n ń taṣọ sílẹ̀ àti àwọn ẹlòmíì náà tí wọ́n ń ṣe nǹkan míì tó yàtọ̀ sí nǹkan tí ànábì sọlọ́lọ́hù aláyé wasálàm mú wá eléyìí ni gbólóhùn tí ànábì sọlọ́lọ́hù aláyé wasálàm tó sọ fún wa ẹ̀yẹ́ ká dì dáadáa tó bá yẹ ní tòótọ́ lẹ́ni fi ànábì ẹgbọ́n nǹkan tánà wíwí ó ní ìfẹ́ tèmi ní ẹ̀ẹ́gbélékè ju gbogbo òfẹ́ nǹkan tẹ́ni lọ nítòótọ́ ẹni bá ń ṣe mólúdì tó bá sọ pé òun nífẹ́ ànábì ẹgbà fún ẹmọ́ bá jiyàn àápadà á bèèrè ìbéèrè lọ́wọ́ ẹ̀ tí yóò yanjú ọ̀rọ̀ náà torí na ìfẹ́ ànábì ọ̀nà méjì ló tún pín sí ife mí ìfẹ́ kan yóò jẹ́ ìfẹ́ ọ̀ranyàn tí yàn gbọ́dọ̀ ní ìfẹ́ dandan òun ni kó yẹ pé nǹkan tí ọlọ́run bá subhana wa ta'ala tó fi wọn ànábì àágbà tọwọ́ tẹsẹ̀ àmà ìlànà rẹ̀ àgbọ́lá fún lórí ìlànà gbogbo nǹkan ìlànà rẹ̀ òun láàmú lọ́nà táàmà fi sin lọ́wọ́ a sì máa gbọ́rọ̀ sí anábì sọlọ́lọ́hùn àlẹ́yìn wasallam lẹ́nu kódà kíkíní yẹn tó bá tako nǹkan ká nífẹ̀ẹ́ sí ẹ̀rí lára ìfẹ́ ànábì àwọn àfáà ní ìyẹn ní kìí ṣe dandan ṣùgbọ́n nǹkan tó lọ́lá ni bá a bá ń ṣe nítorí náà tó bá ń sọ nípa súnà súnà àwọn ẹni máa ń lérò pé súnà ní nǹkan tí a ń sọ ní pé nǹkan tí kì í ṣe dandan bẹ́ẹ̀ sì ni súnà pàtàkùnù wájibá wà pàtàkùnù mùsàhàbà súnà ó lè jẹ́ ọ̀ràn yàn ó sì lè jẹ́ mùsàhàbà súnà tún mùsàhàbà òun lèyí tá ń sọ ní pàkọ́kù ńlọ́lá èyàn ni pé ìlànà tí ànábì sọ lọ́lọ́hùn ààrẹ ìwọ̀n tí ńlá tó fi ń sùn káàfi sùn ìlànà tó fi ń gbà jẹun káàfi jẹun ìṣesí rẹ̀ ìwùwàsí rẹ̀ ká máa wúwà bẹ́ẹ̀ ìyẹn ni sunnatu mustahaba lópin ìgbà tí ẹ̀rí ò bá ti gbé wá pé kíní ìdandan ni lápèjúwe lára súnà nábi ni pé ká fẹ̀gbẹ́ ọ̀tún sùn nígbà tí a bá fẹ́ sùn ṣùgbọ́n ẹni bá fẹ́gbẹ́ òsì sùn ṣòṣẹ́ náà rárá kò ṣẹ́ náà nínú àwọn súnà tún mustahaba ni àwọn yọmú ìsinẹ́yìn àwọn ọjọ́ monday àwọn ọjọ́ tọ́sídẹ̀ẹ́ súnà súnmù sàhábà yẹn àwọn súnà tó dá yẹn tó yẹ kí èmi àti ẹ̀yin kí a máa ṣojú kòkòrò rẹ̀ ṣùgbọ́n eléyìí ní lára ànábì náà ni tó sì pé lára pípé mùsùlùmí wa ni tó yẹ pé ìlànà ànábì níbi àwọn nǹkan tí kì í bá ń ṣe a ní pé ní kéferì a sì ní ní kí n ṣọmọ lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam náà ẹ wá rí ànábì sallallahu alayhi wa sallam yàtọ̀ sí pé ọlọ́wọ́ ọba gan ó sọ ipé ta nífẹ̀ẹ́ yàtọ̀ sí pé òun gan ṣàlàyé fún wa pé ìnífẹ̀ẹ́ òun nìí dandan ló jẹ́ lórí mùsùlùmí àwọn nǹkan míì náà tún bẹ lára ànábì sallallahu alayhi wa sallam eléyìí tó lè bífẹ́ rẹ̀ sí ẹ̀mí èkó wa nítorí pé a sọ ọ̀rọ̀ lẹ́ǹkan pé ìfẹ́ ń gbà míì náà yóò jẹ́ lil manfa'a wa lil fadila ó lè jẹ́ nítorí àǹfààní ó sì lè jẹ́ nítorí ti ọlá tẹ́nìkan ní àwà wípé ànábì sọlọ́lọ́hù àrẹ́yìn wọ̀sánlám àǹfààní tó ṣe fún àlùmọ̀ yìí ó kọjá pé kí a má nífẹ̀ẹ́ rẹ̀ kàmá sí wa sọ pé ìnífẹ̀ẹ́ ànábì sọlọ́lọ́hù àrẹ́yìn wọ̀sánlám lára ìfẹ́ ọlọ́run ni nítorí pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ lára nǹkan tó gbọ́dọ̀ jẹ́ ìṣesí olùgbàgbọ́ òdodo òun náà ni kó nífẹ̀ẹ́ nǹkan tán lọ́wọ́ ọba nífẹ̀ẹ́ sí nítorí ọlọ́run bá sọ̀rọ̀ àrùn wọn tààlà nígbà tó bá ń sọ̀rọ̀ nínú quran yóò máa sọ fún wa pé òun nífẹ̀ẹ́ àwọn nǹkan kan ìsọ fún wa pé òun nífẹ̀ẹ́ nǹkan kan kì í ṣe pé ká kọ̀ gbọ́ lásán nǹkan méjì lọ́lọ́run bá ń fẹ́ àbí nǹkan mẹ́ta lọ́lọ́wọ́ ọba fẹ́ látọ̀dọ̀ wa pẹ̀lú nǹkan tó sọ pé òun nífẹ̀ẹ́ sí ẹ̀ àkọ́kọ́ òun náà ni pé káwa náà gbìyànjú láti máa ṣe kìíní ẹ̀ ẹlẹ́ẹ̀kejì táwa náà nífẹ̀ẹ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta táwa náà ka mọ ọlá tó ń bẹ fún kìíní ẹ̀ nítorí aláwọ̀ bá subhanahu wa ta'ala ó nífẹ̀ẹ́ ànábì sallallahu alayhi wa sallam nǹkan tọ́lọ́wọ́ bá bá sì nífẹ̀ẹ́ àánà gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ eléyìí náà nǹkan kan ni tí ó ma bí ìfẹ́ ànábi sọlọ́lọ́hùn àríyí wasallam sí ẹ̀mí olùgbàgbó òdodo bákan náà ìnífẹ́ ànábi ní gẹ́gẹ́ bá ṣe ti síwájú lára nǹkan tí gbàgbọ́ wa tí ó ń pèpè fún ni ìyàtọ̀ sí yẹn ànábi aláàánú ló jẹ́ olùkẹ́ ló jẹ́ fún àwa tí a jẹ́ olùgbàgbó òdúdó ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ní wà máa àwùsànnáka ilà rahmatan lil alamin ọlọ́run ní àwọn ìyá nábì sallallahu alayhi wa sallam àfi kó máa jẹ́ ìkẹ́ fún gbogbo àgbálá ayé pátá ìkẹ́ wo lọ́lọ́wọ́n bá fi ànábì ṣe ọlọ́wọ́n ọba ó ṣe é ó fi tíra tí ń ṣe alukur'an ó fi wọn eléyìí tí ó máa ṣàlàyé ọ̀nà ọmọ fún àwọn èèyàn tí ó sì máa tọ́ wa lára kúrò níbi ọ̀nà ìgbẹ́ bákan náà anábì sọlọ́lọ́hùn àárín wọn sálàm iṣẹ́ tá a ran ọlọ́wọ́ ọba mu àbí anábì mu gógóńgó bẹ́ẹ̀ sì ni gbogbo ọ̀nà tí a fi gbọ́kọ̀ áàmì òun náà lànàbí ṣe ànábì sallallahu alayhi wa sallam nígbà tọ́lọ́hun tó wù yẹn ó ní laqad ọlọ́run ní òjíṣẹ́ kan ti wá dé bá yín òjíṣẹ́ tó wá bá yín yìí èèyàn bíi ti yín náà rùn náà jẹ́ min anfusikum wọ́n ní ìtumọ̀ yẹn náà ni pé bá ṣàrún èèyàn bí ti ní náà lòun náà jẹ́ kìí ṣe mọ̀láíkà kìí ṣe àjọ̀nú anábì yìí harisun aleikum gbogbo àwọn nǹkan tí ó jẹ́ dáadáa fún yín tí ó kórìíre báyìí láyà ti dàbí kíámà òun náà ni anábì máa ń gbìyànjú rẹ̀ bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan tí ó mú ìnira báyìí nìyí ànábì sallallahu alayhi wa sallam ó máa ń kó ìnira bá ànábì ó sì máa ń gbìyànjú láti má jẹ́ kí ìnira ẹ kó dí ọ̀dọ̀ yín ọ̀rọ̀ ní bilmu'minina ra'ufu rahim ànábì sallallahu alayhi wa sallam ó jẹ́ oníkẹ́ aláàánú fún àwọn tí wọ́n jẹ́ olùgbàgbó òdòdó a ti pé ànábì sallallahu alayhi wa sallam tí èèyàn bá súnmọ́ kò áàni dáadáa tó súnmọ́ súnmọ́ anábì dáadáa sọ́lọ́lọ́hùn àrẹ́yìn wọ̀sánlám yóò ti rí ọ̀pọ̀lọpọ̀ ààyè tí anábì tí ó ti fi ìkẹ́ àti àánú rẹ̀ tó fi bá wa lò níbòmí ní yóò fẹ́ pàwá láti ẹ̀ pé ká ṣe nǹkan kan ṣùgbọ́n yóò tún wí pé tí n bá ní kí n ṣe kíní ó lè ní àwọn ọjọ́ mi lára láàmà fi rí nínú àwọn hadithi ní yóò sọ pé láwùlá an aṣùkọ àlà ummati la'amartum bisiwak pé tí ó bá sí pé máa ní àwọn ọjọ́ mi lára ni mi ò bá ní kí wọ́n máa ń pákó ẹ̀yìndà kúlì fàlà níbi gbogbo ohun níbo míì ó ní láwùlá an aṣùkọ àlà ummati la'amartuhum fi hari hisaa أو كما قال صلى الله عليه وسلم Ànábì ó pẹ́ kó tó kan ó wá sọ jáde sí àwọn mùsùlùmí ó sọ pé kò sẹ́ni tó tí kírun ìṣáì kò sẹ́ni tí ò tí kírun ìṣáì lórílẹ̀ àfẹ̀yìn ó ní tí ò bá ń ṣe pé màá ní lára ni mi ò bá sọ pé kẹ máa kírun yìí ní ti torí pé kọ́lọ́wọ́ ọba má ṣe irun tàwáwì lọ́wọ́ yàn ló ṣe kí lọ́jọ́ mẹ́ta ni òkí mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí tá a bá wo àánú tí anábì sọlọ́lọ́hùn àlẹ́yìn wọ́sẹ́làm tó ní sí àwa mùsùlùmí eléyìí náà tó a nífẹ̀ẹ́ rẹ̀ bákan náà a tún rí pé gbogbo ìgbìyànjú lànàbì ṣe láti pè wá sójú ọ̀nà tọ́lọ́hùn lọ́sàn-án lálẹ́ lóru ní gbogbo ògbà lànàbí fi pé àwọn tí wọ́n jẹ́ sọ̀hábà lórí tí wọ́n sínú islam àtàwọn èèyàn tí wọ́n bẹ pẹ̀lú rẹ̀ bákan náà ànábì tún jẹ́ ní ẹ̀ṣà ọlọ́run ẹni tí ọlọ́run ọba tó ṣàlẹ́ṣà pẹ̀lú pé ó ṣe láṣíwájú àwọn ànábì bákan náà ọlọ́run ọba tún ṣàlẹ́ṣà pẹ̀lú pé ọjọ́ tí àwọn ẹ̀dẹ́yàn ta bá wà nínú ìdààmú ìyẹn ni ọjọ́ gbíndàlkìámà tí a lọ kégbe bá gbogbo àwọn ànábì ọlọ́run kò ní sẹ́nìkan tí ó lè dé ọlọ́run ọba fún wa àti ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì ni yóò lọ síwájú olúwa yóò wá yin ọba pẹ̀lú àwọn kan eléyìí ọba fi ó ní ọlọ́run ọba yóò sọ fún wa ànábì ارفع رأسك يا محمد جوري وسكي اشفي تشفع ṣìpẹ̀ fún àwọn èèyàn ìpẹ̀ rẹ tó bá se ó gba ìṣìpẹ̀ rẹ wọ̀fẹ́ntù ìtọ́ t'o tó bá ní ebere, ẹ̀ béèrè ààfọ̀ tí ó bá béèrè eléyìí náà lára nǹkan sí omi olùgbàgbọ́ òdodo nìyẹn tí a bá ń sọ pé ìnífẹ́ ànábì ìnífẹ́ ànábì kí ni àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ pé a ànábì ní tòótọ́ kí ni ìtọ́ka tá a máa rí lára ẹnìkan tí a à ah, ẹni ọlọ́wọ́ba subhanahu wa ta'ala kò fi wálẹ̀ lálá ìsàlẹ̀lẹ́ ilé iná fúwa tí ó fi wá yékéyéké pé ẹni tá a sọ ó nífẹ̀ẹ́ ànábì agbọ́dọ̀ rí nǹkan ìlà rẹ̀ àkọ́kọ́ mẹ́ òun náà ni tọ́ kájẹ́ni tí yóò máa ànábì ní kọ̀rọ̀ wa àti ní gbangba wa aya pọ̀ rẹpẹtẹ nínú àlùkò àn tí ọlọ́wọ́ ọba tí ó sọ fún wa ọlọ́ni wàmán yóò tẹ̀ atọ fapọ̀dé àtọ́ àlọ́ ọlọ́ni ẹni tó bá tẹ̀lé ànábì sọlọ́lọ́hù àrẹ́yìn wọ̀tẹ́lá tó tẹ̀láṣẹ ànábì nǹkan tánábì ń pa á láṣẹ ó ń ṣe irú ẹni bẹ́ẹ̀ ó ti tẹ̀lọ́lọ́ ìkan nìyẹn bákan náà ọlọ́run kí ni lakọ̀dùkánà lákùn fi wàsúlì láàyè oṣùwàtún hasana liman kánà yọjú lọ wàlíyọ́wọ́mọ̀ áàkiri wàdákẹ́rọ lọ́ha kẹfìrọ̀ ọlọ́run ní ó ń bẹ fún yín o àríkọ́ṣe dáadáa látara ànábì sọ́nà lọ́hùn àrẹ ìwọ̀sálàm fún gbogbo ẹni tó bá ń rọkọ̀ láti pàdé ọlọ́run àti pé òun náà mọ́ ìpé lọ́jọ́ kan òun lọ jábọ̀ iṣẹ́ fún ọlọ́run níjọ gbendel kìáma tó jẹ́ tó wọ́n ti ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ ìyẹn ni pé ìpìlẹ̀ òun náà ni pé gbogbo nǹkan tí ànábì sọ́lọ́lọ́hù ààrẹ ìwọ̀sánlá ń bá ṣe à máa kọ́ṣe rẹ̀ ni àyàfi nǹkan tá a bá wí pé ànábì nìkan ló wà fún ààrẹ ọlọ́run وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí gbogbo ẹni tó bá lóun nífẹ̀ẹ́ ànábì gbogbo nǹkan tánábì bá mú wá ẹ̀tẹ̀lé wọ́n máa náà hákùn gbogbo nǹkan tó bá sì kọ̀ fún yín pé kẹrẹ má ṣe ẹ̀ má ṣe náà eléyìí ni ìdájọ́ lórí gbogbo ẹ̀dá lórí gbogbo àwa tí a ń pe àpè mọ́ra pé a nífẹ́ ànábì sọ́lọ́lọ́hùn aléwọ̀sálàm ẹ jẹ́ kí gbogbo àwa mùsùlùmí ká padà sí di àyà yìí káwọn máa bíra wa léèrè kọ́ ìdà ni ọlọ́run bá gbé kalẹ̀ fún wa yìí fún gbogbo ẹni tí ó bá lóhun nífẹ́ ànábì ṣé nǹkan tó àbánabi kan tó bá jẹ́ pánabi ló mú wá kí ni ẹ̀rí nítorí pé tí onímọ́lúdì tó bá ń ṣe mọ́lúdì alásàlátù onísúfí tó wọ́n ń ṣe nǹkan tí wọ́n ń ṣe nínú ìlànà wọn tàbá sọ pé ṣáàlọ́bì ló mú wá nígbà ẹ̀nì àwọn míì tiẹ̀ lè ní rárá ẹni tó bá ní rárá ni òun tí òun yìí ní imani lórí ẹni tó bá sọ pé ànábì ló mú wa nítorí pé òun ti ẹ̀gbà lọ́kàn ara ẹ̀ pé nǹkan tó ń ṣe kì í ṣànábì ló wọ́n so nǹkan tá a kàn tó fún nítorí pé kí ló dé tí wàá fi máa ṣe nǹkan tánàbí ò mú wa sọlọ́lọ́hùn àlẹ́yìn wọ́sẹ́lẹ̀m ṣùgbọ́n oníṣẹ́ ànábì ni ọlọ́run ti sọ fún ẹ pé wàá máa àtàkùn mọ̀gọ́sùlù fàkùrù wàmá náà ha kùmà ní ìfàntọ̀ ṣùgbọ́n tó bá fẹ́ pé ànábì ló mú wa tààtọ́ tí ayé na dẹ̀lì ẹ̀rí dà ìyẹn ni a fi mọ̀ sánábì ló mú wa lóòótọ́ àbí kì í ṣe ànábì nítorí náà ibnu kafir rahimallahu ta'ala nígbàtí àwọn ń ṣàlàyé áyà yìí wọ́n sọ pé hadil áyà حاكمة على كل من ادعى محبة الله وليس هو على الطريقة المحمدية لأنه كاذب في دعواه في نفس الأمر حتى يتبع الشرع المحمدي والدين النبوي في جميع أقواله وأفعاله ابن كثير قيم الله تعالى نبتع يا وانشي عليه آية pé lọ́kọ̀ káàna lákùnrin fi rọ̀túnléláì oṣù àtùn àtànà wọ́n ní àyà yìí òun ìdájọ́ lórí gbogbo ẹni tí ń fi àpòmọ́ra pé òun nífẹ̀ẹ́ ọlọ́run bẹ́ẹ̀ sì ni orí ìlànà tó wà kìí ìlànà ń onítọ̀hún nírọ́ pé ni ẹ́ níbi títí tí ó fi ṣe kíni tí ó fi tẹ̀lé ṣẹ̀ríà tí ànábì sọlọ́lọ́hùn àárín wasalam tó mú wá tí ó fi tẹ̀lé ẹ̀sìn ànábì ní gbogbo ọ̀rẹ́ ọ̀rọ̀ rẹ̀ ó gbọ́dọ̀ bá tànábì mu sọlọ́lọ́hùn àárín wasalam ìṣesí rẹ̀ ó gbọ́dọ̀ bá ìṣesí ànábì mu nítorí pé ànábì sọlọ́lọ́hùn àárín wasalam nígbà tí ó máa pọ́ aláṣẹ níbi òun ó kàmọ́ra ìtùmú ní ẹ kí n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí mi tí mò ń ké níbi ájì ó ní kúrú ánì mọ́nà sí kàkùn ó ní ìlànà tẹ́ máa ti nítorí náà gbogbo ẹni tó bá ń fi àpè pé olùtẹ̀lé ànábì àbí olùnífẹ́ ànábì lòun wípé àti ànábì ni kò tẹ̀lé àásọ ìpé òkú wọn ni ọ̀jọ̀gbọ́n kan àwọn sọ pé laukana ṣubbu kafari kan lata'atahu la ata'atahu tó bá yẹ pé fa ìnífẹ́ rẹ tó bá jẹ́ ìnífẹ́ òdodo ni a ó tẹ̀lá nàbí sallallahu alaihi wasallam nítorí pé a innal muhibbu liman ها إن المحب لما يحب يطاع nítorí pé ẹni tí ó nífẹ́ èèyàn kan ní fẹ́ni bá nífẹ́ yóò ni yóò tẹ̀lé nítorí náà gbogbo ẹni tó bá ń pẹ́rẹ́ lẹ́ni tí ó ó yapa ànábì o bẹ́ẹ̀ sì ni kìí ṣe olùnífẹ́ ànábì sọ́lọ́lọ́hùn ààrẹ́yìn wasallam tó ń pẹ́ ànábì ló sọ bẹ́ẹ̀ pé mọ̀nàmìnà amalan lẹ́yìnsà àlẹ́yìn amúnà fọwọ́rọ́t ẹni tí ó bá ṣiṣẹ́ kan eléyìí tí kò sí àṣẹ wa ń bẹ̀ ní a ó dá padà owó onítọ̀hún nínú àwọn ẹ̀tọ́ àbí pé àwọn àpẹẹrẹ tá a máa rí lára ẹ̀dá kan tá a máa fi sọ pé olù nífẹ́ ànábì ni òun náà ni kó jẹ́ olùgbé ànábì sọlọ́lọ́rùn ààrẹ ìwọ̀sálàm tóbi olùpọ́n ànábì lé olùbàbàrà ànábì sọlọ́lọ́rùn ààrẹ ìwọ̀sálàm wọ́n sọ pé lè ta sọ yìí èyí tó jẹ́ gbòǹgbò ni nínú àwọn ẹ̀tọ́ tí ànábì sọlọ́lọ́rùn ààrẹ ìwọ̀sálàm ó ní wa tá a gbọ́dọ̀ fún nítorí tí ọlọ́run bá subhanahu wa ta'ala kò sọ pé iná sanná fashahidan wa bashiran wa nadhira litu'minu billahi wa rasulihi wa tu'azziruhu wa tuwaqqiruhu wa tusabbihuhu bukratan wa asila ọlọ́run ní ìrìn ànábì àwọn ẹ ní ẹlẹ́rìí lórí àwọn èèyàn kó sì jẹ́ olùfún wọn níwọ̀n dùnú kó jẹ́ olùkìlọ̀ ìyà fún wọn kí ẹba àti lè ní ìgbàgbọ́ tí ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ kẹba lè wọn ànábì ọlọ́run ọba lọ́wọ́ kí ẹba àti lè pọ́n ànábì sọlọ́lọ́run ààrẹ ìwọ̀sánlám lè bákan náà kẹjẹ ní ti ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba láàrin yín àti ní ìrọ̀lẹ́ ẹ̀rí bí ànábì sọlọ́lọ́run ààrẹ ìwọ̀sánlám ìgbé tóbi yóò bẹ̀rẹ̀ látòrí ẹ̀mí wa. pẹ̀lú pé ìfẹ́ òdodo ní yóò rìnlẹ̀ lórí ẹ̀mí wa sí ànábì kì ń ṣe ìfẹ́ ẹ̀rọ tó jẹ́ pé a nífẹ́ ara wa àbá nífẹ́ nkankan ju tànábì lọ bákan náà yóò jẹ́ pẹ̀lú ọkàn wa náà pẹ̀lú pé a ń ṣe ẹyìn fún ànábì sọ́lọ́lọ́hù aláìwọ̀sálàm a ń sọ dáadáa nípa ànábì a ń ṣe àsọ̀látù fún ànábì à ń sọ̀rọ̀ nípa ìlànà ànábì ní ti dáadáa bákan náà yóò jẹ́ pẹ̀lú àwọn ẹ̀ka ara wa náà pẹ̀lú pé ìṣesí wa yóò jọ ti ànábì gbogbo ìṣesí wa ní a ó máa fi tẹ̀lé ti ànábì gẹ́gẹ́ bí a padà ṣe ṣe àlàyé yẹn lẹ́kùnrẹ́rẹ́ wọ́n ní nínú ìtọ́ka ìkọ́ ànábì lè sọ́lọ́lọ́hù aláìwọ̀sọ́lám òun náà ni kí ajẹ́ntí yóò ma rẹrùn rẹ̀lẹ̀ nígbàtí àbáwà ní mọ́ṣálásí ànábì àbí ń gbàta àbáwà níwájú ànábì àbí ń gbàta àbáwà níbi ìsàrí ànábì sọ́lọ́lọ́hù aláìwọ̀sọ́lám bọ́lẹ̀ jẹ́ pé aláìwọ̀sọ́lám kò sí láyé má ṣùgbọ́n ààyè máa lo ẹ̀kọ́ yìí pẹ̀lú pé ta bá dédì sàrí ànábí sallallahu alayhi wa sallam a ní gbóhun wa sókè àbí ta bá wà ní mọ́ṣálásí ànábí sallallahu alayhi wa sallam a ò ní pariwo ní inú mọ́ṣálásí ànábí nítorí pé náà bá subhanahu wa ta'ala oníyàyọ̀ lẹ́bí na ولا تجهروا له بالقول كجاه بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون أراني مكوين يلقبوا دودو أما شيقوني سوكي جو نبي صلى الله عليه وسلم لا كشاي ما بابا جاء باسني أيون نفواما إليني شلقان tí ó ṣẹlẹ̀ sí apákan náà ẹgbẹ̀ wa mi gbẹ̀ wá pé láàrin umar àti abubakar ni àti nínú àwọn sọ̀háábà náà tó náà jókòó lé tó bẹ̀rẹ̀ sí ń ké látàrí pé kò á ní sọ̀kalẹ̀ ó ní òun ni kò á ní báwí pé òun lòun máa ń gbé òun sókè lókè ànábì sallallahu alayhi wa sallam òun náà ni pé ànábì sallallahu ẹni sókè lórí ọ̀rọ̀ rẹ̀ ìyẹn ni pé tí adọ́bí sọlọ́lọ́hù aláyé wasalam bá sọ̀rọ̀ ẹnìkan gbọ́dọ̀ tó ní ọ̀rọ̀ míì tún bẹ tó tó supasíìdì ọ̀rọ̀ ànábì kánàbí wá sọ̀rọ̀ kan sìn tó wá sọ pé bet nǹkan táwọn scientist tí wọ́n sọ ní àbí nǹkan táwọn philosopher tí wọ́n sọ ní kó a máa kó tiwọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan irú ẹni bẹ́ẹ̀ ni òun náà ti ń gbóhùn rẹ̀ sókè lórí òun ànábì nìyẹn sọlọ́lọ́hùn ààrẹ ìwọ̀sẹ́lẹ̀m tó lára àpọ́nlé lára ìbàbàrà ànábì òun ni kí kí a máa ma gbé ọ̀rọ̀ ẹnìkan lékè ọ̀rọ̀ ànábì bákan náà ìlànà ẹnìkan ni a kò gbọ́dọ̀ gbé lékè ìlànà ànábì sọlọ́lọ́hùn ààrẹ ìwọ̀sẹ́lẹ̀m lára òun náà ni ìṣe àsàlátù fún ànábìwa muhammad sọlọ́lọ́hùn ààrẹ ìwọ̀sẹ́lẹ̀m lára ìbàbàrà rẹ̀ ni torí pé ọlọ́run bá subhanahu wa ta'ala wọ́n sọ pé nínú lọ́wọ́ àwọn malaikatahu wọ́n sọ̀lú na ala nàrí yáyọ̀ lẹ́yí na amanu sọ̀lù aláìhí wasallimu taslima ọlọ́run ní òun ọlọ́run àti àwọn mọ̀láìkà òun àwọn ń ṣe àsàlátù fún ànábì nítorí náà yìí tẹ́ ẹjọ́ ìgbàgbọ́ òdodo ẹ máa ṣe àsàlátù fún ànábì kí ẹ sì máa ṣe àsàlámù fún ṣùgbọ́n àsàlátù eléyìí ọlọ́run ọba sọ níbi àwọn sọ̀hábà wọn lọ bí ojúṣe ọlọ́run sọ̀rọ̀ lọ́hùn àlẹ́ ìwọ̀sílám pé kọ̀dà àwọn fúnra kéfàánù sẹ́lì mọ́ àlẹ́ wọ̀ kéfàánù sọ́lì àlẹ́ kí á ti mọ̀ bá a ṣe máa ń ṣe àsàlátù bá a máa ń ṣe àsàlámù fún ẹ bá máa ń sálámọ̀ sí ẹ báwo láti ṣe àsàlátù fún ẹ ànábì sí ni olùwàlà ọmọ sọ́lì àlà muhammadin wàhálà àlì muhammad títí lọ délẹ̀ náà kì í ṣe ìṣesí àwọn èèyàn tí a ń bá lò lásìkò táwà yìí tí ó ń kóra wọjọ ní sunday sunday ni àbí thursday thursday àbí tí wọ́n máa pariwo wọ́n ní kílẹ̀ ń ṣe wọ́n sọ pé àwọn ṣe àfọlátù fún anábì ni eléyìí kì í ṣe àfọlátù tí ọlọ́wọ́ bá ń júwe fún wa kì í ṣe àwọn àfọlátù oríṣiríṣi tí àwọn èèyàn ń ṣe bí sọlátù fati sọlátù tùnàjínà àbí àwọn oríṣiríṣi àwọn ètò ń bẹ tùnjí ní dáwàtú kamal àbí ètò ń bẹ nínú dalailu khaiwat eh, ṣe dalailu eh, khaiwat eh? ni àbí dalailu shab náà eléyìí gbogbo àwọn nǹkan tí ó dání eléyìí tí ọlọ́wọ́ ọba òfin wà nábi sọ́lọ́lọ́hùn aláìwọ̀sẹ́lẹ̀m nínú ẹ̀kọ́ àbí nínú àpẹẹrẹ pé èèyàn nífẹ̀ẹ́ ànábì òun náà ni kíyàn máa dáàbòbò súnà ànábì kíyàn sì máa wọn súnà ànábì lọ́wọ́ sọ́lọ́lọ́hu aláìhì wọ́sálàm ní nǹkan kan ni tó ṣe pàtàkì fún ẹni tí ó bá lóhun a sì fi àwọn tí wọ́n jẹ́ sọ̀hábà lójú ayé ànábì wọ́n fi àpẹẹrẹ tó dá wọ́n fi lélẹ̀ fún wa níbi ìdáàbòbò ànábì gangan fún ara rẹ̀ wọ́n gbọ́dọ̀ sọ̀sọ̀kúsọ sí ànábì sọ́lọ́lọ́hùn ààrẹ ìwọ̀sẹ́làm ọjọ́ ogun oṣùd tó di pé àwọn kan nínú àwọn mùsùlùmí wọ́n yapa ànábì sọ́lọ́lọ́hùn ààrẹ ìwọ̀sẹ́làm pẹ̀lú pé wọ́n kúrò níbi tí ànábì sọ fún wọn pé wọn gbọ́dọ̀ kúrò ó di pé àwọn kèfèrí wọ́n ráyè jẹjà lórí àwọn mùsùlùmí ó bá di pé wọ́n kọ́ iye ànábì sọlọ́lọ́hùn aláìwọ̀sálàm a rí nínú àwọn sọ̀hábà tó ṣe pé iwájú ànábì ló wà sọlọ́lọ́hùn aláìwọ̀sálàm tó fara gba ọgbẹ́ débi pé a rí nínú wọn nìí tó ń ṣáàdúró pé nǹkan kan gbọ́dọ̀ ṣe ànábì tó ṣe pé nígbà tí wọ́n padà pa ẹni yìí nǹkan tí wọ́n bá lára nínú ọgbẹ́ni ó lé 70 látàrí pé ó ń dáàbòbò ànábì sọ́lọ́lọ́hùn àríyí wasallam ọjọ́ tí wọ́n pa zaid wọ́n bí zaid léèrè pé ìran zik ǹjẹ́ o ti ẹ̀fẹ́ ẹni tá ń sọ yìí wọ́n ń pa á pẹ̀lú pé wọ́n ń pa á díẹ̀díẹ̀ kí wọ́n gbé ọwọ́ rẹ̀ díẹ̀ kó tún gbé ẹ̀tẹ̀ kó tún gbé etí ẹ̀ kọ́ máa bí léèrè pé lágbájá ṣé o tiẹ̀ nífẹ̀ẹ́ kí ànábì sọlọ́lọ́hùn aláìwọ̀sánlá kó máa bẹ níbi tá a wà yìí kí ìwọ máa bẹ lọ́dọ̀ àwọn ará ilé ẹ̀ kó yẹ pánà bí láti àjẹ́ oníwàláyì ní ò fẹ́ kí ẹ̀gún kó gún ànábì sọlọ́lọ́hùn awọn àwọn wọ̀nyẹ́ awọn àwọn tí wọ́n ń dáàbòbò òjíṣẹ́ ọlọ́run sọlọ́lọ́hùn aláyọ̀sẹ́lẹ̀m bákan náà wọ́n ní wípé ẹnìkan sọ̀rọ̀ tí ó da tí ànábì àti kí wọ́n mú etí àti wọ́n mú ọ̀rọ̀ yẹn dé ti gbá ànábì sallallahu alaihi wasallam nígbàtí àwọn nígbàtí ẹnìkan tí ó sọ̀rọ̀ sí ogun kan tí anọbi tí ó gbé ọlá fún apá kan nínú àwọn èèyàn láti lè rọ ọkàn wọn fún Islam ó wá fún wọn lọ. ọkùnrin kan òun wá ń sọ lójú abdullahi ibn masoud pé iná hàrí ilkisma orí ha wájú allah pé nǹkan tí wọ́n pè yìí wọ́n ò gbèrò ojú rí pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe déédé abdullahi ibn masoud ìgbà tó gbọ́ ó ẹ́ ló ń sọ̀rọ̀ sí báyìí ọ̀rọ̀ yìí ò ní jẹ́ pé mi nìkan ni màá fi tí èmi gbọ́ ọ̀rọ̀ yìí yóò dọ́dọ̀ ànábì sọlọ́lọ́hùn àlẹ́yìn ọ̀sẹ́lá abdullahi ọmọ mọ̀sùlùmí kì í ṣe kéè ṣùgbọ́n ìwò ànábì ó tóbi ju pé kẹ́nìkan wa máa sọ̀rọ̀ sí ànábì táwa dákẹ́ lọ tọ́ bá sọ̀rọ̀ sí ẹ tọ́ bú ẹ o lè dákẹ́ kó máa wò wọ́n kódà àwọn àfáà fi yé wa pé kódà ẹni bá bú ọlọ́run tó bá sọ pé òun túbá a lè sílẹ̀ ṣùgbọ́n ẹni tó bá bú ànábì sallallahu alayhi wa sallam nínú òfin ẹ̀sìn ìkúlẹ̀ àlá rẹ̀ ìkúlẹ̀ rẹ̀ nítorí pé àmọ̀ bí ànábì sallallahu alayhi wa sallam yóò foríjì àbí òní foríjì eléyìí ń fi yé wa pé ìdáàbòbò ànábì sallallahu alayhi wa sallam nǹkan tí àwa mùsùlùmí gbọdọ̀ mójútó ni nígbà tọ́lọ́wọ́ bá tó hàn wọ́n tààlà tó ń sọ nípa àwọn muhajirun wọ́n ní lèfukọ̀rọ̀ muhajirin alẹ́rìnà òkèrèjò min diyari muhammadihim يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله ọlọ́run ní àwọn tí a tún ma fún ní fẹ́yìú ìyẹn ní àwọn mùsùlùmí bá gbà lọ́dọ̀ àwọn kèfèrí láláìjagun wọ́n ni yóò máa jẹ́ ti àwọn mọ̀hájìrí àwọn tí wọ́n dáláì nínú wọn àwọn tó ṣe pé wọ́n lé wọn jáde kó lé wọn nítorí pé wọ́n ń wá ọ̀lá ọlọ́run àti ìyọnú ọlọ́run wáyọ̀n ṣúrú lọ́lọ́ ìyẹn pé wọ́n jẹ́ tí máa ń dáàbò bo súnà nábi sallallahu alayhi wa sallam anábi sí láyé má báwo la ṣe lè dáàbò bo súnà àkọ́kọ́ òun náà ni pé ká kọ́ súnà nábi sallallahu alayhi wa nítorí pé tá a bá kọ́ súnà a lè dáàbò bo súnà ẹni bá ń ṣe nǹkan tó yapa sí nǹkan tánà bí mú wá nínú ìgbà tó mọ̀ báwọn lè ṣe fẹ́ dáàbò bò báwọn lè sọ fún pé nǹkan tó ń ṣe yìí nínú ẹ̀sìn kò dáa torí náà àánà láti kọ́ súnà nàbì nìsọ̀rọ̀sílẹ̀m ká kọ́ dáadáa ká sì mọ́ bí ọkùnrin kan tó jáde tó yẹ pé ramadan tó jóṣù alálùbáríkà oṣù téèyàn fi ń wo ojú rí ọlọ́run ojú bí ọlọ́run balùwọ́n máa fi ń wá ń tiẹ̀ yóò jáde yóò tún gbé aburú mi wá nínú àwọn kan tó sọ òun náà ni pé ó tún takò súnà náà sọlọ sílám ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní náà ni wọn mọ súnà òun ló fa ẹlòmíì a pè tá a lè pè ní ó gbọ́dọ̀ jẹ́ nìkan tóun náà mọ nípa súnà fi jẹ́ pé súnà tó fi ra rẹ̀ tì sí nì yóò mọ̀ dáadáa àwọn àfá ní àgbáyé nǹkan tí wọ́n máa ń mójútó láti kọ́ àwọn èèyàn náà ni kí wọ́n mójútó àkídà àdìsọ́kọ̀ tó yẹ kí mùsùlùmí ní lẹ́yìn náà wọ́n máa ń kọ́ àwọn èèyàn ní súnà àìmọye ìjókòó ni wọ́n ti ń kọ́ àwọn èèyàn ní sọ ibùkárí wọ́n ti kọ́ ní muslim trinidad ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó pé àrí àwọn èèyàn tó gbé láti buhari muslim títí títí títí tí wọ́n bá parí àwọn kútùkù sí tàtán ó tún bọ́ sínú tọ́bárí ó tún máa kà wọ́n súnà tó wà ń bẹ̀. àákọ àti àwọn ìmọ̀ eléyìí tí ó yíká pẹ̀lú pé ibi tí wọ́n bá ti ń sọ̀sọ̀kúsọ nípa súnà ní àálè dáàbòbò ẹlòmíì tó sọ pé hadith hadith tó dọ̀ ifu ni nítorí pé ó tako kùránì hadith ni hadith yẹn lẹ́ni kírímínà àbí ànábì ni sùhánàlá àti oríṣiríṣi ọ̀rọ̀ ṣùgbọ́n tí ó bá mọ̀ nípa súnà báwo ló ṣe fẹ́ mọ̀ pé ìsọkúsọ lẹ́ni ń sọ. gbogbo ìrújú táwọn tí wọ́n dá lùbídà àwọn oníbídà tí wọ́n bá mú wá láti lè fi takú súnà a jẹ́ ní tí ó máa dáàbò bò ó fi súnà ṣe yẹ̀yẹ́ a dúró láti takú ẹni náà eléyìí ní nínú àwọn wa ni gẹ́gẹ́ bí ẹni tí ó ànábì sọlọ́lọ́hùn ǹjẹ́ ìfẹ́ anabi òun ni a nílò tọ́ ṣáà ń dáàbòbò rẹ̀ àbáwá gan náà lẹ́ni tí ń takú súnà ẹ̀ kóníkálùkù kí ó máa dára ẹ̀ lóhùn dókè ànábì sọlọ́lọ́hùn àrẹ́yìn wasallam ó gbìyànjú láti jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ kó wa àwọn afá látòrí àwọn àtàwọn tí wọ́n wáyé lẹ́yìn wọn ni làwọn náà gbìyànjú láti kọ súnà nábi kalẹ̀ sọlọ́lọ́hùn aláyé wasalam láti generation kan bọ́ sí generation míì tó fi wá dé àsìkò táwa wà yìí àwa náà takù yìí àwa náà gbọ́dọ̀ fi súnà nábi lẹ̀ a gbọ́dọ̀ dáàbò pẹ̀lú pé kakọ ká sì máa takò gbogbo ẹni tó bá takò o. súnà na sallallahu alaihi wa sallam nínú àpẹẹrẹ tá a máa fi mọ̀ pé èèyàn nífẹ̀ẹ́ anábì sallallahu alaihi wa sallam òun náà ni pé nǹkan tánábì bá mú wá fún wa ní ìró à ní ìgbàgbọ́ sí kì í ṣe ẹni tí yóò sọ̀rọ̀ ni verify kì í èèyàn lè wòye pé hadíìsì tí wọ́n sọ yìí ṣé hadíìsì tó lálàáfíà ni àbí kò lálàáfíà ìyẹn kò sí wàhálà mẹ́yìn ṣùgbọ́n kí ànábì sọ pé eṣinṣin ìyẹ́ rẹ̀ kan àrùn bẹ́ẹ̀mẹ́ ìyẹ́ rẹ̀ kan ìwòsàn mẹ́ẹ̀mẹ́ ká sọ pé èmi ò lè gbàgbọ́ o àbí tí bá lọ sínú láàbù kí n lọ confam àbí kí n lọ wo kí làwọn onísáyẹ̀nsì sọ ìyẹn ọ̀rọ̀ ànábì kan yẹn ọ̀rọ̀ ànábì ni mùsùlùmí bó bá ṣe ń gbọ́ báyìí tó bá ti ike hadith hadith lọ́làfíà ni kò gbọ́dọ̀ tún ṣẹ́kù iye méjì lórí ẹ̀mí ẹ̀ nítorí pé ọlọ́wọ́ bá sọ pé wà máa yá ń tíkọ̀ àyínláwà ha illa wàhíyún yóò ha arábìsọ́lọ́lọ́hùn kò ní sọ̀rọ̀ ọ̀fẹ́ ní nǹkan tí ó bá ń sọ ní nǹkan tọ́lọ́wọ́ bá fi ránṣẹ́ sí ni nítorí náà a ò ní gbàgbọ́ sí ànábì sọlọ́lọ́hùn àlẹ́yìn ẹ rí, ọjọ́ kan ànábì ń sọ̀rọ̀ fún àwọn èèyàn kan àwọn sọ̀hábà ó sọ nípa ìkòkò tó sọ̀rọ̀ àti màálù náà tí ó sọ̀rọ̀ ìkòkò wọ́n gbẹran tó ń pa lẹ́nu rẹ̀ ni ah. wọ́n sọ pé kí ló dé ìrẹ́ arákùnrin tó fi gbẹran tí mo pa láti jẹ ah. ànábì sọlá sílám ó tún ní ràkúnmí ẹ màálù kan mẹ fẹ́nì kan gùn ó wá ń sọ fún ẹni tó gùn pé wọ́n ṣe mí wọ́n dá mi pé kọ́ ọ máa gùn mí ṣùgbọ́n wọ́n dá mi pé kẹ́ ẹ máa fi mí roko kẹ́ ẹ sì tún máa jẹ́ mí ni. àwọn èèyàn wá ń ṣe mọ̀ pé subhanallah anábì ní èmi anábì mo ní ìgbàgbọ́ sí kíníyẹ bẹ́ẹ̀ sì abubakar àti àwọn méjèèjì ní ìgbàgbọ́ sí nítorí pé ọ̀rọ̀ ní ọ̀rọ̀ kan tá tí a tún ní yiri ṣùgbọ́n ó ń bẹ nínú àwọn èèyàn àwọn sọ pé kò rí bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ kó wá pé òun ò nífẹ́ ànábì ìkan nínú àwọn èèyàn tí wọ́n máa ń ṣe mọ́lúdì yẹn tí wọ́n sì máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yapa sí nǹkan tánà bí mú wa ó ń sọ nípa hadithi kan ìyẹn ni hadisi tí wọ́n fẹ́ pé ànábì sọ̀rọ̀ sílám ó súnmọ́ àwọn ìyàwó rẹ̀ lẹ́fẹ̀ẹ́ fún ní alẹ́ kan náà ó ní àníwà dífẹ̀ mi ò lè gbá gbọ́n tèmi nítorí pé ó fi làákàyè rẹ̀ ó fi wò ó ó wá wèké àà báwo ló ṣe lè pọ́síbù fún ọkùnrin kan láti súnmọ́ bí obìnrin mẹ́sàn lálẹ́ kan náà tí ó sì ní rẹ̀ ó sọ ànábì ó sọ di irú òun tó ń jẹ́ ọ̀lẹ́ bẹ́ẹ̀ sì ni agbára tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fún àwọn ànábí ọlọ́run agbára wọn ojú agbára àwọn èèyàn tó kù lọ ó ń bẹ nínú ọ̀rọ̀ ìkanú àwọn sọ̀hábà tó sọ pé àwọn a máa ọba fún ànábí ní agbára bí ọkùnrin èèyàn bi méje a ní pé musa nígbà tọ́lọ́ ọba ń sọ̀tọ̀ ẹ̀ fún wa nínú sọ́tù kọ́sọ̀t ni n'igbati tí ó kàn fẹ́ di pé èèyàn kan pé kókó wá ó kàn la ó kàn ó kàn fi ẹnìkan lásán lódi pé kí lódi pé ẹni ẹ gbàbẹ̀ kú agbára ni tí ọlọ́run bá sùnfàánù wọ̀ tààlà tó fún àwọn òun náà ni kó jẹ́ pé súnà ànábì tẹ̀lé ànábì òun ni ó máa jẹ́ olùṣèdájọ́ láàrin wa gbogbo ẹni tọ́ bá pé ànábì ló sọ báyìí súnà ànábì ni kò gbọ́dọ̀ tún ní kò gbọ́dọ̀ tún sọ pé ẹjá fi nǹkan mi da ẹ má jà fi súnà da èèyàn ìṣòro gbàgbó òdodo ọlọ́run حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما أراني òun fi àwọn búra fún ẹ̀tí ìdí olùgbàgbọ́ òdòdó títí tí ó fi ṣe ẹ́ ní olùṣèdájọ́ láàrin èdè àyèdè tó bá bẹ láàrin wọn wọn wá ní rí ìfúnpinpin wọn ní rí kọ́ńkọ́ń kankan nínú ẹ̀mí wọn níbi nǹkan tí wà nábì sọ́lá sílámù tó bá ṣe dájọ́ láàrin wọn eléyìí ọ̀rọ̀ tí ó gbọ́dọ̀ yí wá ní nítorí pé ọlọ́run ní ìnáma kọ́wùlẹ̀ mìíní na ìdádó ìlàlọ́ ìwà fúlì yìí ayakúlù tẹ̀lé ìnáwó àtọ̀nà gbólóhùn tó gbọ́dọ̀ jáde lẹ́nu olùgbàgbó òdodo ìnáma كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله lóòrùn tó gbọ́dọ̀ já lẹ́nu olùgbàgbó òdodo nígbà tá a bá pè é lọ́sọ́nà ọlọ́run àtòjíṣẹ́ wọn ni kó sọ pé mo gbọ́ mo gbà kó má ṣẹ̀ṣẹ̀ tó máa wò pé òun tún ní ọ́pṣọ̀n míì láti tẹ̀lé tí a sọ sí ọ̀rọ̀ ànábì sọ́nà ọlọ́run àrẹ ìwọ̀sẹ́lẹ̀m eléyìí tí a wá fi pàṣẹ lẹ̀ nítorí àsìkò ti lọ òun náà ni pé àwọn èèyàn ní yàtọ̀ sí àwọn ìta tó ń sọ tàbí sọ̀bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n ń pe àpìmọ́ra ànábì tí wọ́n ti ń kọjá àlà látara pé wọ́n nífẹ̀ẹ́ ànábì inú wọn àwọn náà ni àwọn tí wọ́n máa ń yin ànábì láyìn jù tíra kan ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn tíra ni wọ́n á máa pè búdà tíra ẹ ẹ̀yìn ànábì ni oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ nípa ànábì sọ́lọ́lọ́hùn fi gbé ànábì kọjá rẹ̀ nínú rẹ̀ òun náà ni pé wọ́n ni ànábì sọ́lọ́lọ́hùn wọ́n nínú ìmọ̀ rẹ̀ òun ni ilmu wal-qalam ìmọ̀ aláwìn mahfuz ìyẹn ni ibi tí ọlọ́wọ́ ọba tó máa ń kọ kádàrà ọmọ àbí sí bákan ìmọ̀ gègé wọ́n nínú mọ̀ ànábì wọ́n ń sọ ipé ànábì nímọ̀ kọ̀kọ̀ àwọn wọ̀nyí olùkọjá àlà ni wọ́n bẹ́ẹ̀ sì ni ànábì ó ti lára níbi eléyìí oni na tatuni kama atrati nasara isa ibn maryam oni ẹ kò gbọdọ̀ yìn mí láyìn jù gẹ́gẹ́ bí àwọn nasara bí wọ́n ṣe yin anabi isa alayhi salam ní àyìn jù ṣùgbọ́n tẹ́ bá pè ní ẹni abdullah wa rasulu ẹrú ọlọ́ọ̀tì òjíṣẹ́ rẹ̀ nínú ọ̀rọ̀ náà ni àwọn tí wọ́n sin sàárè tí ó mú sàárè ó mú ní ibi ìjọsìn àbí tí ó mú níbi tí ó máa kọ́ mọ́ṣáláṣí sí àbí ó ti sàárè bọnú mọ́ṣáláṣí anábì sọlọ́lọ́hùn aláì wasallam ó ṣọ́wà láàkú níbi eléyìí náà nítorí pé ó sọ fún wa nígbàtí kan náà wọn ìyàwó rẹ̀ tó sọ pé òun rí nílùú abáṣà àwọn èèyàn tí wọ́n mú sáré ní mọ́ṣáláṣí anábì ní ọláìka ìdá máa tàfihìm rọ́jùlù sọ́ọ̀rẹ̀ àwọn abdùn sọ́ọ̀rẹ̀ bánà alákọ́bùrì yìí masjida ó ní àwọn wọ̀nyí àwọn náà lèèyàn kan tó ṣe pé tí ẹnìkan tó jẹ́ ní dáadáa tó bá kú nú wọn àbẹ̀rù ọlọ́run ọba dáadáa ó kọ́ lórí sàárè rẹ̀ mọ́ṣáláṣí àrọ́bì tún sọ láàyè bòmí pé àwọn èèyàn tí wọ́n ti gba wájú wa nínú àwọn nàfẹ́wà àti yahudi ó ní ìtẹ́kọ̀ọ́dún kúrúrọ̀ àǹbíyáyìn mọ̀sáàjì wọ́n mú sàárè ànábì wọn ní mọ́ṣáláṣí eléyìí fi yíwọ́ pé sàárè ní sàrí ànábì ni àbí sàrí ẹlòmíì náà a kì í mú wọn ní mọ́ṣáláṣí sórí lọ́ṣàdúrà níbi sàrí ànábì eléyìí ìkọjá àlà ni lára ìnífẹ̀ẹ́ ànábì sọlọ́lọ́hùn àlẹ́yìn wọ́sálàm ẹni bá bẹ sàrí ànábì wò nǹkan tí ó yẹ kó ṣe náà ni kó sọ pé kó sálámà sí ànábì kó sálámà sí abubakar àti umar eléyìí náà ni sunna ẹ̀rí yàtọ̀ sí àwọn ìyẹn àwọn ẹlòmíì náà wọ́n ṣe àṣíntó nípa ìfẹ́ ànábì wọn ò nífẹ́ ànábì gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí wọ́n nífẹ́ rẹ̀ àbí wọ́n ti ẹ̀ gbé sípò ilé tó yẹ kí wọ́n gbé sí irú àwọn bẹ́ẹ̀ ni ó máa sọ pé ànábì sọlọ́lọ́hùn àrẹ́yìn wàsálàm òpùrọ́ ni àbí àwọn tí wọ́n ń pè ní wèrè àbẹ́ àwọn tí wọ́n ń pè ní òkùndán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí àwọn tí wọ́n ti ẹ̀yìn èèyàn kan tí wọ́n fi ń gbé ọlá fún ẹni yẹn lórí ànábì sọlọ́lọ́hù àrẹ́yìn ọ̀sẹ́lẹ̀m ìkan nínú àwọn àfà wọ́n sọ pé nílùú misra oníwàásí kan bẹ tó yẹ pé oníwàásí ni ó mọ̀ wọ́n gbé kalẹ̀ ó dán láwọn dáadáa ọwá ní ọjọ́ kan ọjọ́ kan khalifa abẹ́ni tó jó lórí ìlú misro ó fẹ́ wá kírun ní ìlú yẹ ọwá ní oníwáàsí ni ó ṣe wá sí ìjọ náà wọ́n níbi tó ti wá ń yin ọba ó ní wà máa ábàtà wájúhú wà máa tàwálà in ṣe ìnàjá áwùl àmà nígbà tó yin ọba títí àwọn pé àwọn oníwà àti kan bẹ tó bá ti rí èèyàn ńlá kan lórí ìjókòó ó bẹ̀rẹ̀ sí yìn ó fi wá tó yẹ kí wọ́n ṣe ó fi kalẹ̀ ẹni náà bá bẹ̀rẹ̀ sí yìn ọba ó wá sọ wípé ẹni yìí kò fúnjú pọ̀ bẹ́ẹ̀ sì ni kò kọ̀yìn nígbà tí àfọ́jú wa ba subhanallah ìtumọ̀ ẹni pé ó fi ń gbé ọlá fún ẹni ìjọ ànábì lọ nítorí pé ànábì lọ́lọ́wọ́ bá sọ wípé àbáta ọ̀tàwàlà ó fojú pọ̀ ó sì kọ ẹ̀yìn anja awul ahmad nígbà tí afọ́jú ọba òun wá gbọ́ pé ọba yìí ó lọ́lá ju ànábì lọ ìtumọ̀ rẹ̀ nìyẹn wọ́n ní sheikh shakir ahmed shakir wọ́n ní ẹ̀yìn èèyàn ẹ̀tún èyí pé ìmọ̀ọ́mù yóò ti ṣe kẹfẹ́ rí nítorí pé ó ti gbé ọlá fún ọba yìí ju ànábì sallallahu alaihi wasallam lọ àbí kí èèyàn máa bú ànábì àbí kó máa fi ànábì kó máa fi wé àwọn èèyàn pátípátí eléyìí nínú ìkọjá àlà ni àbí àìṣe iṣẹ́ tó ní níbi ìfẹ́ ànábì eléyìí tó yẹ kí a ní sí amẹ́rán ọba subhanahu wa ta'ala tí ọlọ́wọ́ ọba kí ó fi wá ṣe a sọ yìí ilẹ̀ إن الله غفور رحيم